ẹ̀gbọ́n náà báwo ni odò Ògùn tó wà lẹ́gbẹ̀ẹ́ ìlú Ìsẹ́yìn nípínlẹ̀ Ọ̀yọ́ báwo ló ṣe jẹ́ gan-an ṣé lóòótọ́ ni pé obìnrin kan ló di odò Ògùn yìí báwo ló ṣe jẹ́ irú ẹ̀dá ènìyàn wo ni obìnrin tó di odò Ògùn yìí àti pé báwo ló ṣe di odò kí ló ṣẹlẹ̀ ló fi dodò ẹ farabalẹ̀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 ìṣẹ̀dálẹ̀ odò kan tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà orúkọ odò ọ̀hún ni wọ́n máa ń pè ní odò Ògùn ìtàn wo ló rọ̀ mọ́ ìṣẹ̀dálẹ̀ odò Ògùn yìí àti ìlú Ṣakí gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí tá a ṣe àti àbọ̀wádìí tó jẹ́ ká mọ̀ wípé kò sí bí a sì fẹ́ sọ ìtàn ìṣẹ̀dálẹ̀ odò Ògùn tá a fẹ́ sọ nípa rẹ̀ yìí tá à ní sọ nípa ìlú Ṣakí ní ráńpẹ́ ìdí rèé tí a fi sọ díẹ̀ nípa ìlú Ṣakí ìlú Ṣakí jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ìlú ṣẹ̀ǹbáyé nílẹ̀ Yorùbá ọ̀kan gbòógì ó ní ìlú Ṣakí láàrin àwọn ìlú òkè Ogun. nípínlẹ̀ ọ̀yọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ògún ni ọ̀pọ̀ àwọn òpìtàn àti àwọn òǹkọ̀tàn gbàgbọ́ pé ó tẹ ìlú sakídó nígbà náà nígbà wáṣẹ̀ ìdí sì rèé tí wọ́n fi máa ń kí àwọn ọmọ ìlú Ṣakí ní ọmọ Ṣakí ọmọ Ògún Ọ̀rọ̀kin Ògún sì jẹ́ ọ̀kan lára àwọn ọmọkùnrin tí Odùduwà bí ìyẹn Odùduwà tí í ṣe ọmọ Lámúrúdò inú fídíò míì láti mú ẹ̀kúnrẹ́rẹ́ ìtàn ìṣẹ̀dálẹ̀ ìlú Ṣakí wá fún yín torí pé kì í ṣe apá abẹ́hùn là ń lọ lónìí ọ̀rọ̀ ọjọ́ míì ni ká wá padà sí ìtàn ìṣẹ̀dálẹ̀ odò Ògùn gan ohun tá a gbọ́ tá a rí dìmú gẹ́gẹ́ bí àbọ̀ wádìí wa ó ní wípé Akínbẹ̀kùn ó ní ọba àkọ́kọ́ nílùú Ṣakí Akínbẹ̀kùn yìí orúkọ yìí ìdí orúkọ yìí ni pé ìtumọ̀ orúkọ yìí ó ní wípé ẹni tó máa ń ké bí ẹkùn ẹni tó máa ń ké bí ẹkùn ó ní wọ́n yí títí di akínbẹ̀kùn hmm. akínbẹ̀kùn yìí òun sì ni ọba àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ gẹ́gẹ́ bí ọba aládé nílùú Ṣakí akínbẹ̀kùn yìí ó ní ìyàwó kan tí orúkọ rẹ̀ ń jẹ́ ọmọdéléwù hmm. ọmọdéléwù òun lorúkọ ìyàwó rẹ̀ yìí a gbọ́ wípé mọ́déléwù yìí fẹ́ràn ọkọ rẹ̀ débi kà sí nǹkan ó fẹ́ràn rẹ̀ pípọ̀ yìí fẹ́ kí àbúrò ṣe ọkọ rẹ̀ yìí sì fẹ́ kí ìrà ọ̀rìn kódà yìí fẹ́ kí ọkọ rẹ̀ gan kó bínú sí i <laughs> gbogbo ìgbà ló máa ń fi ló máa ń fẹ́ rí ojú rere ọkọ rẹ̀ bó tiẹ̀ jẹ́ pé alágbára ẹ̀dá jagunjagun náà ni akínbẹ̀kùn tí í ṣe ọkọ ọmọdéléwù yìí ṣùgbọ́n ọmọdéléwù ó jẹ́ ẹ̀dá kan tó náà ní agbára alágbára ẹ̀dá náà ní ọmọdéléwù ọlọ́run sì dá ní obìnrin tí ó ní ọyàn ọmú ọmú àyà mọ́déléwù ọmú àyà rẹ̀ pọ̀ ọ̀pọ̀ hmm, débi pé ọfẹ́ <laughs> máa wọ́lẹ̀. ṣùgbọ́n mọ̀dẹ́lẹ́wù tá a pè ní jẹ́gbàgbé pé jagunjagun la pè é alágbára jagunjagun akọni ọkùnrin ni òní akínbẹ́kùn akínbẹ́kùn akínbẹ́kùn ó wá ní aṣọ ìjà kan ó máa ń wọ̀ lọ sójú ogun gbogbo ìgbà tí akínbẹ́kùn bá ti fẹ́ lọ jagun ló máa ń wọ ẹ̀wù jà ẹ̀wù agbára rẹ̀ yìí sọ́rùn. ṣùgbọ́n láwọn àsìkò tí ìyàwó akínbẹ̀kùn ìyẹn mọ́délẹ́wù láwọn àsìkò tí ọkọ rẹ̀ akínbẹ̀kùn tó bá ti fẹ́ lọ jagun tó bá dẹ̀ ti gbé aṣọ agbára rẹ̀ yìí tó bá ti gbé wọ̀ yóò kúnlẹ̀ síwájú ọmọdéléwù tí ṣe ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ yóò sì súre fún ìyẹn ọmọdéléwù yóò súre fún pé ogun tí ń lọ yìí yóò lọ rí yóò bọ̀ rí o àjàṣẹ́gun òní yóò sì jà lójú ogun tí bá ń lọ ó sì di dandan tí kí akínbẹ́kùn kó jà àjàṣẹ́gun lógun tó bá lọ lẹ́yìn tí ìyàwó rẹ̀ ọmọdéléwù tó bá ti súre fún un. ṣùgbọ́n aṣọ ọjà yìí ìyẹn aṣọ agbára akínbẹ́kùn yìí ó ní àwọn èèwọ̀ kan hmm, ó ní àwọn èèwọ̀ kan ṣùgbọ́n kí n tó sọ àwọn èèwọ̀ tí aṣọ agbára akínbẹ́kùn yìí àwọn èèwọ̀ tó ní ẹ jẹ́ ká máa fi àsìkò yìí sọ fún yín pé pàápàá jùlọ ẹ̀yin tí ó jẹ́ pé gbà ọ̀kọ́ rèé tí ẹ̀ kọ́kọ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí tí ẹ̀ kọ́kọ́ wo ìkànnì yìí eh, ẹ tẹ notification bell lẹ́yìn tẹ́ bá ti subscribe tán lẹ́yìn tẹ́ bá ti tẹ subscribe button ẹ tàn notification button ìyẹn notification bell yín àgòrán mi létí ẹ tàn ìyẹn ní òfin láǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti mú ìtàn tuntun ọ̀rọ̀ tuntun ìwádìí tuntun wá fún yín. bákan náà ẹ̀yin tí ọlọ́run bá fọwọ́ tọ́ lọ́kàn tẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wá káàkiri àgbáláyé ẹ̀yin tọ́lọ́run bá fọwọ́ tọ́ lọ́kàn tó wù yín láti ṣe ìrànlọ́wọ́ fún wa láti ṣe àtìlẹ́yìn fún wa lórí àwọn iṣẹ́ ìwádìí tá à ń ṣe káàkiri láti máa mú àwọn òkodoro àti òtítọ́ àbọ̀wádìí wá fún yín lórí àwọn ìtàn tí à ń mú wá fún yín kì í ṣe kékeré là ń ṣe o torí pé ojoojúmọ́ òun là ń rìnrìn àjò lọ sí àwọn ìlú kọ̀ọ̀kan láti máa ṣe ìwádìí lórí àwọn ìtàn tí à mú wá fún yín ìgbà míì a máa lọ ọjọ́ méjì a máa lọ ọjọ́ mẹ́ta kódà a máa lo ọ̀sẹ̀ kan láwọn ìlú tá a bá rìnrìn àjò lọ ká tó padà wá sílé lórí iṣẹ́ ìwádìí náà ni ẹ̀yin náà ẹ lè ṣe ìrànlọ́wọ́ fún wa láti lè máa tẹ̀síwájú lórí àwọn iṣẹ́ ìwádìí tá à ń ṣe tẹ́ ẹ bá wá fẹ́ ṣe ìrànlọ́wọ́ kan tàbá tìlẹ́yìn kan fún wa ẹ kàn sí wa lójú òpó WhatsApp tí ó wà lójú àwòrán yìí lójú fídíò yìí WhatsApp tẹ́ fi bá wa sọ̀rọ̀ nìyẹn tàbí ímeèlì wa ẹ lè kàn sí wa lórí ímeèlì tí ó wà lójú ìwòran yín yìí ẹ ṣé wàá yín ó yá ẹ jẹ́ tẹ̀síwájú nípa ìtàn ìṣẹ̀dálẹ̀ odò Ògùn ṣé ẹ gbàgbé ibi tá a bá dé tá a fi sọ yí pé aṣọ jagunjagun aṣọ Ògùn aṣọ agbára tí Akínbẹ́kùn tó máa ń wọ̀ lọ sójú ogun yìí aṣọ yìí ní àwọn èèwọ̀ kan èèwọ̀ wo wá ni aṣọ yìí ní kí làwọn èèwọ̀ aṣọ yìí aṣọ agbára yìí èèwọ̀ tí aṣọ agbára yìí ní ni pé òjò ò pa aṣọ yìí bó ti wù kọ́ mọ́ òjò ò gbọ́dọ̀ pa aṣọ agbára akínbẹ́kùn yìí èèwọ̀ kejì ni pé obìnrin ò gbọ́dọ̀ fọwọ́ kan aṣọ agbára akínbẹ́kùn yìí ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́jọ́ burúkú kan ìròyìn àsìkò lóríṣiríṣi. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin akínbẹ́kùn àti ìyàwó rẹ̀ ìyẹn ìyàwó rẹ̀ orúkọ rẹ̀ ń jẹ́ mọ́déléwù. akínbẹ́kùn ò sí nílé lọ́jọ́ tá à ń sọ yìí ṣùgbọ́n ó sá aṣọ agbára yìí síta kí oòrùn ó lè bá ta sí i. ṣùgbọ́n mọ́déléwù ti ṣe ìyàwó akínbẹ́kùn ó wà nílé ní tiẹ̀ nígbà tó pẹ́ tí akínbẹ́kùn tó ti jáde lọ òjò bá sú dẹ̀dẹ̀ òjò súbolẹ̀ lábídán òjò fẹ́ máa rọ̀ pẹ̀lú ẹ̀mí ìfẹ́ tí mọ́déléwù tó ní sí ọkọ rẹ̀ akínbẹ́kùn yìí mọ́déléwù bá rò ó lọ́kàn rẹ̀ pé Ah, tí òun bá kò sí tó burú nínú kí òun bá ọkọ òun ká aṣọ agbára rẹ̀ wọlé ìyẹn aṣọ tó sá sóòrùn. Hmm. ẹ gbọ́ ìbéèrè bẹ̀ ni pé ṣé ìyàwó akínbẹ̀kún ìyẹn mọ́délẹ́wù sí ò mọ̀ pé obìnrin ò gbọ́dọ̀ fọwọ́ kan aṣọ agbára akínbẹ̀kún ni àbí kí la lè pè é ṣẹ́fẹ̀ẹ́ náà ló tó bẹ́ẹ̀ àbí ó ti gbàgbé pé obìnrin ò gbọ́dọ̀ fọwọ́ kan aṣọ agbára akínbẹ́kùn tá à ń sọ nípa rẹ̀ yìí. mọ́délé wúrò kò ṣe méní kò ṣe méjì ó bá lọ ká aṣọ agbára akínbẹ́kùn ó bá ka wọlé kó jọ̀ mọ́bọ̀ kó jọ̀ mọ́bà pamọ́ òrìṣà kò pẹ́ tí akínbẹ́kùn kò pẹ́ tí òun náà fi dé bó ṣe rí tójò ti sú ó ti sú bolẹ̀ ńlò náà ti kúrò níbi tó lọ láti wá lọ ká àsọtọ́sá sóòrùn kójò má bàa pa ṣùgbọ́n bá mi lọ̀rọ̀ rí o nígbà tí Akínbẹ̀kún tó délé lórí pé Mọ́déléwù ó ti ká aṣọ agbára rẹ̀ ó ti ká wọlé ó ti fọwọ́ kàn án kò bẹ́ẹ̀ yẹn ṣe ká aṣọ tí ò ní fọwọ́ kàn án ó lágbára o bí akínbẹ́kùn bó ṣe rí i pé ìyàwó rẹ̀ mọ́ndélẹ́wù ti bá a kásọ wọlé inú bíi ìbínú gbojú akínbẹ́kùn ọmọgbà tó bẹ̀rẹ̀ sí í bú u lóríṣiríṣi èébú ó fi mọ́ndélẹ́wù ó fi bú igi ó bú títí ó fi wé ọ̀pẹ. ó bú mọ́délé wò títí débi wípé ó fi ọmú gbọ̀rọ̀ àyà rẹ̀ bu ṣùgbọ́n gbogbo èbú tí akínbẹ́kù gbogbo èbú tó bí mọ́délé wò yìí kò dùn bíi ti èébú ara tó fi bu bíbú tí akínbẹ́kùn tó fi ọmú àyà rẹ̀ gbọ̀rọ̀ tó fi bú mọ́délé wò yìí ló bí nínú. No èébú yìí dùn mọ́délé wù <laughs> mọ́délé wù ó bá pinnu ó bá bínú ó bá gbé ọmọ rẹ̀ ó sì gbé ọmọ kan lọ́wọ́ ọmọdé kan ọmọ ẹ̀yìn ó ń gbé lọ́wọ́ ó bá bínú gbé ọmọ rẹ̀ yìí ó bá bínú gbé pọ̀n ó sì gbé òrù kékeré kan òrù àgbo ó sì gbé dání ó bá bínú kò nílé <laughs> mọ́délé wù bínú kò nílé o ó bínú kò láàfin nílùú Ṣakí nígbà náà nígbà tó pẹ́ títí tí Akínbẹ́kùn tí ò rí Mọ́déléwù kó padà sáàfin mọ́ Akínbẹ́kùn bá pe àwọn ẹ̀ṣọ́ rẹ̀ tí wọ́n sangun ó pàṣẹ fún wọn pé kí wọ́n jáde kí wọ́n lọ bóun wá Mọ́déléwù tí ṣe ìyàwó rẹ̀ àti ọmọdébìnrin ọmọ jòjòló ọmọ ọmọ ẹ̀yìn tó gbé dání tó gbé kò láàfin pé kí wọ́n bòun wà lọ. ó pàṣẹ fún ọ pé ó pàṣẹ fáwọn ẹ̀ṣọ́ yìí pé wọn ò gbọ́dọ̀ padà sáàfin o àyàfi tí wọ́n bá mú mọ́déléwù padà wá sáàfin àtọmọ tó gbé pọ̀n lọ. àwọn ẹ̀ṣọ́ wọgbó lọ wọ́n wá mọ́déléwù títí wọ́n wá wá wá wá wá wá wá wọn ò rí mọ́délé wò ó. ohun tí wọ́n rí nínú igbó ni pé ọmọ tí mọ́délé wù tó gbé kò láàfin yìí ọmọkùnrin tó gbé kúò yìí ò ní wọ́n rí lẹ́bàá igbó kan <laughs> wọ́n rí lẹ́bàá igbó kan hmm. níbi tí omi odò kan ti ń sàn kọjá. kí ni wọ́n ṣe sí ọmọ tí wọ́n rí yìí lẹ́bàá igbó wọn ò ṣe méní wọn ò ṣe méjì àwọn ẹ̀ṣọ́ yìí bá gbé ọmọ tí wọ́n rí yìí wọ́n bá gbé wọ́n fẹ́ máa gbé lọ sáàfin padà bí ara bá fu bára ṣe fu mọ́ndéléwù níbi tó wà pé àwọn kan ti gbé ọmọ ọ̀hún ó bá tún lágbára ṣé ìgbà wípé alágbára náà ni mọ́délé wù ọmọ tí wọ́n àwọn ẹ̀ṣọ́ gbé dání yìí ó bá yíra padà ó bá di ológbò ológbò igbó pọ́rọ́ ó ní àwọn ẹ̀ṣọ́ ó ní wọ́n ju ológbò yìí sílẹ̀ rọ́jẹ́ kàyéfì fún wọn. wọ́n bá tún gbìyànjú wọ́n bá tún lé ológbò yìí wọ́n bá tún lé káàkiri pé àwọn gbọ́dọ̀ mú nǹkan kan délé fún kábíyèsí ìyẹn akin akínbẹ́kùn ibi tí wọ́n ti ń wá ológbò yìí <laughs> pé kí wọ́n káwọn ó rí i gbé dààfin ò ní wọ́n bá tún rí mọ́déléwù yìí ó gbé ọmọ kan pọ̀n ìgbà yìí ni wọ́n tó lo rẹ́kọ́nà orí wọn pé lóòótọ́ a jẹ́ pé ológbò yìí ọmọ ọmọ ọmọ mọdéléwù yìí tó gbé dání tó gbé pọ̀n yìí òun náà ló di ológbò níbi tí wọ́n ti ń gbìyànjú pé ah, àwọn sáà gbọ́dọ̀ mú nǹkan kan dáàfin òní wọ́n tún ti rí apẹ ìkòkò tí mọdéléwù tó gbé kò láàfin òní wọ́n tún ti rí ìgbà yìí ẹlẹ́bàá odò ìgbà yìí ni wọ́n tó wá mọ̀ pé wọ́n tó gbà wípé lótìtọ́ àlè lódodo mọ́déléwù ló di odò odò Ògùn <laughs> wọ́n bá padà wálé wọ́n lọ fún kábíyèsí lábọ̀ wọ́n fún kábíyèsí lábọ̀ láti gbà yìí òní kábíyèsí ti pinnu pé òun hmm, ò gbọ́dọ̀ akínbẹ́kùn òun ò gbọ́dọ̀ fojú rí odò Ògùn yìí mọ́ o nínú ìwádìí àti bí àbọ̀ ìwádìí ṣe jẹ́ ká mọ̀ látìgbà yìí ó ní ọba tó bá ti jẹ nílùú Ṣakí kò gbọdọ̀ fi ni kò ti gbọdọ̀ fi ojú rí odò Ògùn yìí mọ́ bó wá ni ṣé ọba ọ̀há ní tírìn àjò ọba bá gba odò Ògùn yìí tó bá gbabẹ̀ kọjá ńkọ́ <laughs> ṣé ọba ò ní rìnrìn àjò mọ́ ni ṣùgbọ́n wọn ló ti di dandan nínú iṣẹ́ ìwádìí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí àbọ̀wádìí ṣe fi yé wa wọn ni látìgbà yìí ló ti di dandan fún ọba ìlú Ṣakí láti máa fi nǹkan bojú tó bá ti fẹ́ kọjá ní orí odò tàbí lẹ́bàá odò Ògùn yìí tó túmọ̀ sí pé ọba ìlú Ṣakí ò gbọdọ̀ fojú rí odò Ògùn yìí kí wàá ní ó ṣẹlẹ̀ tí ọba tó bá jẹ̀jà tó bá fojú rí odò Ògùn yìí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ gẹ́gẹ́ bá a ṣe wádìí gẹ́gẹ́ bí àbọ̀ wádìí fi yé wa ohun tá a gbọ́ tá a mọ̀ ni pé ọba tó bá ti fojú rí odò Ògùn yìí kò sí méní kò sí méjì o kò sí tàbí ṣùgbọ́n ọba náà yóò gbéṣẹ̀ yóò wàjà ni láìpẹ́ ọjọ́. ìtàn ìtàn ò ní tán o ohun tá a bá gbáyé ṣe ọ̀rọ̀ ìtàn ni yóò dà tá a bá gbáyé ṣe lẹ́nìí ìtàn ni yóò dà lọ́la o ìta à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí eléyìí táwa náà ń ṣe yìí ọ̀rọ̀ ìtàn náà ni ó padà dì ó pẹ́ bóyá ó bá dọ̀la àwọn kan sọ nípa wa pé nígbà kan àwa náà ń ṣe irú nǹkan tá à ń ṣe yìí láfi <laughs> ní ẹ̀jẹ̀ àgbáyé ká ṣe rere o a mọ̀ wípé ẹ̀yin tẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wa ẹ̀yin náà fẹ́ ní àríwísí kan ìwòye tàbí èrò tiyín lórí ìtàn tá a mú wá yìí ẹ fi èrò tiyín ìwòye tiyín àríwísí yín ẹ fi ṣọwọ́ sí wa nísàlẹ̀ fídíò yìí láàyè comment ká lè mọ̀ wípé lótìtọ́ àti lódodo ẹ̀ ń wò wá ẹ sì ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ ń gbádùn àwọn ìtàn tá a mú wá fún yín ẹ fi ránṣẹ́ sí wa àá kà á àá sì lù yín lọ́gọ̀ọ́ ẹnu ẹ ṣé o àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa.